وكل ضلالة في النار أما بعد فيا معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أرجو فún Ọlọ́run Ọba àlékún kí Ọlọ́run Ọba àtúrà jẹ́ ǹjẹ́ tán Ọlọ́run kó máa bá aṣíwájú olùkọ́ àgbà ẹni tí ọlọ́run bá alékílá fi ṣe sábàbí oríire ẹni kọ̀ọ̀kan wa ẹni tí ọlọ́run bá alékílá fi ṣe sábàbí ìmọ̀nà ẹni kọ̀ọ̀kan wa ẹni tí ọlọ́run bá alékíọlá ní kí ó wá yọ àwọn èèyàn kú ní etí bèbè iná kó dẹ̀ fà wọn lọ sí etí bèbè aljanna anabi sallallahu alaihi wasallam alékún kí ọlọ́wọ́n bá àtúrà jẹ́jẹ́ lọ́wọ́n bá àjẹ́jẹ́tọ́ lọ́wọ́n bá kó ma bá nabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé nabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam àti gbogbo olùpẹ̀pẹ̀ sí ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam àti gbogbo olùrin ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam àti gbogbo olùdáàbòbò ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam àti gbogbo olùran ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam lọ́wọ́ pẹ̀lú gbogbo ọ̀nà tí yẹn lè gbà láti fi ran ẹ̀sìn Ọlọ́run bá lọ́wọ́ àlékún kí Ọlọ́run bá tí ó ra jẹ́ tán Ọlọ́run bá kó máa bá ẹ̀yin olùtẹ́tígbọ́wa a wa pẹ̀lú kíkí Islam ilé tó jẹ́ sí pé kíkí náà àdúwà ló ń já sí fún gbogbo ẹnikẹ́ni tó bá lẹ́tọ̀ sí kíkí náà abẹ́nikẹ́ni tọ́lọ̀wọ́ bá lékẹ́lá bá kádàrà kí ó wà nínú àwọn ìjọ tí a ọlọ́run ọba alékẹ́ láti kíkí náà lẹ́sà fún kíkí túmọ̀ sí pé àláfíà ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àtúrà jẹ́jẹ́tọ́ ọlọ́run ọba kó mọ́ bá ẹnìkọ̀ọ̀kan wa lákọ̀ọ́kọ́ náà atọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwa tí a jẹ́ olùgbọ́ wa ní gbogbo àyèbí tí a síta ti ń gbọ́ wa atọ́ra àforíjì lọ́wọ́ wa lórí àìlewáyé ètò yìí ní ọ̀sẹ̀ tó lọ eléyìí báyìí kìí ṣe ìjòkó tẹ́tẹ́rẹ látọ̀dọ̀ wa kìí sì ṣe ẹ̀bí wa tí kìí bá ṣe wípé ìkan nínú àwọn irinṣẹ́ tí a ń lò láti fi gbé ètò náà jáde pàápàá jùlọ ilé tó múnáwá yìí irinṣẹ́ tí ó ń tanná yìí òun ni asàfẹ́kù ẹ̀ lọ́sẹ̀ tó lọ ní ọjọ́ méjèèjì ó dàgan tí ìbá ṣe àánú ọlọ́wọ́n bá àti kúnnọ́wọ́ ọlọ́wọ́n bá ó tún fẹ́ forí sánpán lálẹ́ yìí àmọ́ pẹ̀lú àánú ọlọ́wọ́n àti kúnnọ́wọ́ ọlọ́wọ́n so a ti tẹ̀ tún gbìyànjú sí ọ̀nà bòmí láti rí tí àrílò lálẹ́ láti rílò tẹ́lẹ̀ tí a máa ń lò a kò sí ní àrọ́wọ́tó wa báyìí pẹ̀lú àwọn ìdíkàsí kejì ilé tó yẹ sí pé ó fà á tí a fi láǹfààní àti àti òfi ní àǹfààní àti wà ní kápá wa lórí ló fà á tí a fi láǹfààní àti sí lọ́sẹ̀ tó lọ torí pé a oríṣiríṣi àwọn ìdíṣẹ́ àti ìrúlọ́wọ́ bá mi nípa ẹ̀dùn ọkàn táwọn èèyàn fi hàn pé ah, kí ló dé àṣẹ̀wárí àríkíjòkó wáyé lọ́sẹ̀ tó lọ ṣe lébà ìlú fa tó kí a má bínú ọlọ́run wa alékẹ́láyé sí àmójúkò fún ẹnìkọ̀ọ̀kan wa pé bẹ̀rẹ̀ àlàyé lórí ẹ̀ sí ní ọ̀sẹ̀ tó lọ tí a tọ́lọ̀wọ̀n bá lẹ́gbẹ̀lẹ́ fún wa ní ìyọ̀ǹda láti ṣe bẹ́ẹ̀ torí pé kò sí nínú pẹ̀lú ọlọ́wọ̀n bá péjò kó yóò wáyé lọ́sẹ̀ tó lọ òun náà lọ́fà nítàlá ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ́sẹ̀ àti al ọjọ́ àtàlátà tí a máa ń ṣe ìjòkó yìí ìtàlágbéyẹ̀wò òun náà ni ọ̀rọ̀ al-udhr bit-ta'wil àti ọ̀rọ̀ al-aklu bil-mil'aqah al-aklu bil-mil'aqah bayna jíjẹun pẹ̀lú síbí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ìfúnni ní àwíjàre wípé ah, ó sì áyà gbọ́yé ni ó sì hadithu tí ó sì tú ni òun náà ni ó fi gbé irú ìdájọ́ tó gbé jáde yìí tó fi gbé jáde káwá mú àwíjàre ìfúnyàn ká má fi wá gbé ìdájọ́ tó yẹ ká gbé lé e. irú ìdájọ́ tí ẹni tó bá sọ rú ọ̀rọ̀ yìí bá sọ àbẹ́ni tó bá nírú àdìsọ́kàn yìí irú ìdájọ́ tó bá yẹ ká gbélé lórí àbẹ́ni tó bá ṣerú iṣẹ́ yìí irú ìdájọ́ tó yẹ ká gbélé lórí káwá ti torí ìsí àsìtú áyà ìsí àsìgbọ́yé hadithu káti torí ẹ̀ kárí pé inú nǹkan tí ó fàtẹ́ni fi sọ tó sọ àbí tó fi ṣe tó ṣe àbí tó fi láti sọ́kà tó níyẹn káwá ti torí báyìí ká gbé ìdájọ́ tó yẹ ká gbélé lórí tá gbé kú fún wọn ń pè ní al-'udhru tawil ìpìlẹ̀ kan ni tí ó lágbára tó fẹsẹ̀ múlẹ̀ nínú ìpìlẹ̀ ahlùsúnnàtí wal jama'a torí pé ahlùsúnnàtí wal jama'a wọn kí ń dédé kàfàrọ àwọn èèyàn wọn kí ń dédé fàṣákọ àwọn èèyàn wọn kí ń dédé pé àwọn èèyàn ní kéfèrí kákàwò kí ó ṣe pálùsúnnà kí ń kéfèrí o àmọ́ wọn kí ń dédé ṣe bẹ́ẹ̀ wọ́n ní payọ ọlọ́run ọba gan wọ́n ní bẹ̀rù ọlọ́run wọ́n mọ̀ pé kí ní ìdájọ́ ọlọ́run ọba ní tàbẹ́ gbé láwọn èèyàn lórí tó bá yẹ pé ìdájọ́ ọlọ́run ọba lọ́fẹ́ gbé láwọn èèyàn lórí tí ó ṣe pé ìtara ti ẹ tí ó ṣe hamasa tí ó ṣe gbóná rẹ̀ tí ó ṣe ìbínú tó bá ní sí ó ń láti farabalẹ̀ kó má bàa tún jẹ̀bi ọlọ́run kó rìn lànà tọ́lọ́run ọba àlékẹ́ lágbé kalẹ̀ kárìn ká tó gbé ìdájọ́ léèyàn lórí nítorí alùsúnà wal jamaa so wọ́n máa ń ní farabalẹ̀ gan wọ́n máa ń ní farabalẹ̀ wọn kí ń ṣe àtàsárò ẹ̀ wọn kí ń ṣe ìkánjú láti gbédàjọ́ léèyàn lórí náà bẹ́ẹ̀ náà làwọn àrísúnnà wọn kí ń yára wọn kí ń kánjú láti gbédàjọ́ pòkí léèyàn lórí bẹ́ẹ̀ náà ni wọn kí ń yára wọn kí ń gbédàjọ́ wọn kí ń kánjú láti gbédàjọ́ oníbídá léèyàn lórí àyàfi tán bá rí pé gbogbo àwọn mẹ́jẹ̀mú tó yẹ káwò tó bá rí pé pé ilébà ni manhajú ahli sunnati wal jama'a ilé tó ẹ́sùké ẹni tó bá ń rìn lórí manhajú yìí fàhúwà sunniyun salafiyun oní súnnà ni ẹni tí ń rin ojú ọ̀nà àwọn tó ẹni rè sáájú ni ẹni tó bá ń yẹpa ojú ọ̀nà yìí fàhúwà mubtadi'un khalafi oní bídá ni tó yapa àwọn tí àwọn ẹni sáájú àwọn al-qurunul mufaddala ah, ọ̀rọ̀ yí ìpìlẹ̀ kan nínú pẹ̀lú alùsùnà ni eré tààrà gbéyàwó sí kejì òun náà ni ìjẹun pẹ̀lú ṣíbí láàrin jíjẹ́tọ̀ rẹ̀ àti jíjẹ́ ìwọ rẹ̀ láàrin ìṣẹ́lẹ́tọ̀ àti kọ̀fúnni lórí ẹ̀ ṣe bá ní sí òun náà ni méjèèjì àmọ́ tí a bá wo àsìkò tí a tún bẹ̀rẹ̀ lálẹ́ yìí pẹ̀lú pé mú ní ìgbìyànjú àti kún lọ́wọ́ ọlọ́run ọba náà ni ọlọ́run ọba tún fi ní kí ètò tálẹ̀ ìwáyé òun náà ló fàá tí ó fi pẹ́wà díẹ̀ báyìí wà ílá tí ò bá rí báyìí ni a ti pinnu ní pẹ̀lú ògùn ọba la máa bẹ̀rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba a máa parí bí aago mẹ́sàn àbọ̀ a fàyè béèrè lẹ̀ torí pé so ń kálukú sì lè kọ ìbéèrè ẹ̀wá kése dandan ni kéèyàn béèrè pẹ̀lú ohùn èyàn lè béèrè pẹ̀lú kíkọ so a máa fàyè ìbéèrè lẹ̀ so láàrin àsìkò péréte a sì ní fẹ́ gbà wá lásìkò láti tètè máa lọlé torí bó ìjẹ́ sí pé alẹ́ náà ni ètò yìí ń bọ́ sí a ní fẹ́ dá wa lágara kéèyàn máa pé délé so a ti pinnu pé yóò máa wáyé láàrin wákàtí kan péré láàrin aago mẹ́jọ àbọ̀ sí aago mẹ́sàn àbọ̀ ilé ìta bá sọ ń gbà yẹn náà kọ́lọ̀ ń kó fàlùbárkà sí i so a sì máa bèèrè bèèrè ní ṣókí a dẹ̀ máa palẹ̀ máa ma lọlé a máa ẹ̀kó ẹwà díẹ̀ lálẹ́ yìí nítorí pé a ètò tètètò ẹgẹ́ bí mo sáájú náà ni alhamdulillah pé ọlọ́run ní kí nígbẹ̀yìn ọlọ́run ní kí nǹkan padà jí kọ́ padà já sí bí a ṣe ń fẹ́ àti bí a ṣe rò náà nítorí àsìkò nílé ìtagbéyẹ̀wò ni ṣùgbọ́n àsìkò tó wà wájú wa yìí kò lè máa tó wa láti mú ọ̀rọ̀ nípa ṣíbí ẹ jẹ́ ká sáré mú kò tẹ̀ nító ẹ jẹ́ ká sáré mú al-udhru bit-ta'wil ká fún yẹn ní àwíjàre pé ó sì áyà gbọ́yé àbí léèyàn tó bá sọ lé tó ní ká gbédàjọ́ léèyàn tó bá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí àbí irú iṣẹ́ tèèyàn bá ṣe tí ó jẹ́ṣẹ́ tó tako ṣẹ̀ríà àbí irú àdìsọ́kàn tèèyàn bá ní tó jẹ́ àdìsọ́kàn tó tako ṣẹ̀ríà bal ó fẹ́ tẹ̀lé ojú ọ̀nà ṣẹ̀ríà náà ni ó òun ni ó mú arrive síbi tí ó dúó sí yẹn ilé náà ń pè ní al-'udhr bit-ta'wil ilé báyìí tẹ́yìn bá mọ́ ń kásíra àwọn àfáà súnnà dáadáa àwọn àfáà súnnà kò sí níbi tí àwọn àfáà bá ti ń sọ̀rọ̀ nípa àwọn al-a'dharu àwọn àwíjàre tí al-sunna wal jama'a máa ń wòye sí láti fi gbé ìdájọ́ kú lórí yàn wọ́n mọ́ mẹ́ńṣàn al àti ma nǹkan tán pè ní al-udhr bil khata ká fún yàn ní àwíjàre pé ó ṣàṣìṣe ni al-udhr bin nisyan ká fún yàn ní àwíjàre pé ó gbàgbé ni pé kíní ó gbàgbé pé ìdájọ́ kíní yìí ni al-udhr bil ikrah ká fún yàn ní àwíjàre pé kò máa ṣe wọn jẹun àwíjàre wípé aláìmọ̀kan ni kò ṣe ti sọ so ibá ní sí yìí a nínú ẹlẹ́ẹ̀karùn òun náà ni al-udhr bit a èèyàn wá a Muhammad bin Ali Jabata ó ní kò sí nǹkan tí jẹ́ al-udhr bit-ta'wil ó ní kò lẹ́rìí ẹgẹ́ bí o ṣe mú al-udhr bil-jahl ti kó fọ́ lẹ́nu fún pẹ̀lú àwọn ẹ̀rí tó lálàáfíà tó tó gíríkì ẹ̀rí tó níkì ní nínú tí ọlọ́run bá ti ní súnà náàbì sallallahu alaihi wasallam ta ti gbé yẹ̀wò láwọn ẹ̀rí tó lálàáfíà bẹ́ẹ̀ náà ni a ṣe fún ní àwọn ẹ̀rí lórí al-udhr bi ta'wil tí ó yé yìí náà ó ní kò lẹ́rí náà ni kò lẹ́rí ni kò lẹ́rí tó bá ní ti ẹwà láìmọ̀kan àwọn àfá bó ṣe ń kọ̀pọ̀ àwọn àfá tó ń bó ṣe ń pe àwọn àfá ló múgọ̀ tó ń pe àwọn àfá ní aláṣìṣe ẹni sì ni aláìmọ̀kan lòun ti ẹ̀ wẹ́rí pé àdánwò ńláńlá lélé ìbáyìí kí aláìmọ̀kan kí ó máa fi àlébù kan àwọn tí wọ́n mọ̀ nípa tí wọ́n sọ nípa tí wọ́n ti tẹ́ àwọn ẹ̀rí sílẹ̀ dáadáa òun náà ni ṣerhu usuli i'tiqadi ahli sunnati wal jama'a ṣerhu usuli i'tiqadi ahli sunnati wal jama'a ẹni tó yẹ tíra usuli i'tiqadi ahli sunnati wal jama'a òun náà ni a fáwa allalika'i ta ma sọ pé allalika'i orúkọ tó gbajúmọ̀ ni lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tí bá rí ojú ọ̀nà sunna kódà ẹni tí bá rí ojú ọ̀nà tọ́takọ sunna gan tó sì kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yọ́ ma pé ẹnìkan bẹ nínú àwọn àyíma ahìlìsúnnà ti wal jama'a tí wọ́n pè ní lálìkáyí ọlámìláka ẹ fi tẹ̀gẹ̀kún ẹ tún yọ tẹ̀gẹ̀kú ẹ tún fi tẹ̀gẹ̀kún àfà ní àfà gbogbo ayé ni bẹ́yàn bá bínú orí kó fi fìlàdéjì so kò síbi tẹ́ẹ̀fẹ́ wà lọ tẹ́ẹ̀fẹ́ wà bọ̀ kò síbẹ̀ ẹ̀fẹ́ pẹ̀gbọ́n rẹ̀ tó àfà gbogbo àyàfi ẹni tí ò bá rin ojú ọ̀nà mà àbẹ́ni tí ò bá rin ojú ọ̀nà kéwú bí ọmọ akẹ́kọ̀ọ́ bí tiwa báyìí àbí kó rin ojú ọ̀nà mà kó di àfà tó bá ní sí ní ò ní mọ ẹni tí a ń pè ní al-Imam àwọn àgbàfà ni Dr. Muhammad bin Hassan Abdul Ghaffar àgbàfà ni iná àwọn mashayikh iná wa iná àgbàfà súnnà ṣe bá ní sí yìí ni Dr. Muhammad bin Hassan Abdul Ghaffar àwọn ni wọ́n ṣe àlàyé tí mo fẹ́ sọ nínú tírà yìí náà a ìgbà tí wọ́n rọ̀ nípa àwọn al-Khawarij nínú tírà náà nípa àwọn ìyapa tí àwọn Khawarij kó sí àti àwọn aburú tí àwọn Khawarij tí wọ́n tí a bá lọ wo page 12 page 12 nínú tírà náà àmọ̀jáládù 61 nínú yẹni pé volume 61 tí ẹni tó bá ní tírà yìí lórí al-maktabatu shamila tó ní soft copy ẹ̀ lọ́wọ́ ní orí al-maktabatu shamila kálọ́wọ́ page 12 volume 61 nínú tírà náà àbá ọ̀rọ̀ tí mo fẹ́ káyẹ àbá mẹ́ insha Allah wọ́n sọ̀rọ̀ nípa alhukmu ala al-khawarij alhukmu ala al-khawarij ìdájọ́ lórí àwọn khawarij naam òun ni unwan òun ni topic tí wọ́n fẹ́ discuss níbi page yìí tàbáwà lọ sísàlẹ̀ page náà gbà tó wọ́n sọ̀rọ̀ nípa wípé àwọn sọ̀hábà àwọn àkàfàrà àwọn khawarij tó ń ti pé àwọn khawarij nǹkan wọ́n kàfàrà àwọn èèyàn táàdẹ̀ tí mọ̀ yí pé anábi sallallahu alaihi wasallam sọ yí pé anábi sallallahu alaihi wasallam sọ pé man qala li akhihi ya kafir faqad ba'a biha wa illa harat alayhi anábi ní gbogbo ẹnikẹ́ni tó bá pé tó bá sọ fún ọmọ ìyá rẹ̀ pé ya kafir ìrẹ́ kèfèrí ẹgẹ́ bí <coughs> muhammad bin Allah wa aslaha kọ́lọ̀ bá kó bá fọ̀nà mọ́ kọ́lọ̀ bá kó tún àfáà náà ṣe kọ́lọ̀bá kó tún ọ̀gbẹ́ni náà ṣe kọ́lọ̀bá lè kíra kọ́bá àpọ̀nàmá àti àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tó yẹ sí pé wọ́n bá fán oríṣiríṣi àwọn aburú ìka ẹgbẹ́ bá ṣe máa ń pèyàn ní kéfèrí yẹn Ànábì ní man qala li akhi gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí pé ya káfèrí rẹ̀ kéfèrí wọ́n kéfèrí kéfèrí ni ẹ́ a ní kan pè mí lánàá nírọ̀lẹ́ àná ni ọ wá jẹ́ táìmù tó yẹ pé mo ti dàmú gama wá kọ́kọ́rọ́ yìí kọkọrọ mẹ́tò yìí èèmọ̀ tí mo fi sí mo ti wá dàmú mo ti lọ tí mo ń bọ̀ tí mo ń lọ tí mo ń bọ̀ lánà tó jìn àbí lọ́wà ní àbí tó mo ní nígbàtí pé ẹ̀ ní tó jẹ́ mi Ah, mo ní ẹ̀lẹ́ o ó ní ẹ̀kalẹ́ mo ní ẹ̀kalẹ́ ẹjọ́ mo fẹ́ bèèrè bèèrè ní ó ah, fẹ́ bèèrè bèèrè lọ́wọ́ mi lọ wá sálámà ó kí ń ṣe mùsùlùmí ni mọ́kànkọ́ ti ẹni yà irú ìwà bàjẹ́ wò lílé bèèrè bèèrè lọ́wọ́ mi ó wá sálámà bóyẹ tó ń tó bí ìṣẹ́jú márùn-ún ó ṣe sàbí ìṣẹ́jú márùn-ún ló tún pè mí padà èjì sàlát nàmbà ló fi ń pè mí ọba tó ní ẹ̀lò mo ní salamu alaikum ẹ̀lò salamu alaikum ẹ̀lò salamu alaikum ẹ̀lò ní tó ìlànà ìlò mo ní à ẹ̀yìn abẹ́ bèèrè bèèrè ní mo ní ọbẹ́ bèèrè bèèrè lọ́wọ́ mi ó ní ò kí ń ṣe mùsùlùmí ni ó ní à ah, mùsùlùmí lè mí ẹ̀yìn ṣe mùsùlùmí wàláì ó ní mùsùlùmí lòun èmi lè mí ò kí ń ṣe mùsùlùmí ẹ̀ẹ́ eh, eh, sọ sì gbádùn sá ọwá bẹ́ bèèrè bèèrè lọ́wọ́ èmi tẹ́mi ò kí ń ṣe mùsùlùmí ó dákun jádànù kó lórí tí mo wá nǹkan lọ́wọ́ kò ibá ìlítì tí tara ń kàn mí kíyàn tó wá máa bá mi dẹ́dẹ̀kúdẹ̀wò so ẹ̀rí pé nǹkan ẹ̀fà yọ́ mẹ́rin pé bẹ́ṣe mọ́ ń kà fọ́rọ̀ yẹn nìyẹn ìgbà tí ó dáun sálámà mi tí ó ń sálámà sí ah, ẹ̀ kìí ṣe mùsùlùmí ní mú sálámà sí ilẹ̀ lẹ́fẹ́ bèèrè bèèrè lọ́wọ́ mi ó ní à ah, mùsùlùmí lèmi ẹ̀yìn ẹ̀yìn ṣe ni <laughs> man qala li akhihi ya kafir ibi ta ti lọ nìyẹn <coughs> arábì ní gbogbo ẹnikẹ́ni man anybody ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni qala li akhi tó bá sọ fún ọmọ ìyá rẹ̀ pé yá káfìr ìrẹ́ kèfèrí faqad ba'a biha arábì ní ẹni tó pè ń kèfèrí yẹn tó bá jẹ́ bí kèfèrí ń bẹ lára rẹ̀ nítòótọ́ tó bá jẹ́ anẹ́bí tọ́ ọba lọ pèyàn kéfèrí tí ò lọ jẹ́ kéfèrí harrot alay kúfùrù ó padà sórí ìwọ ló di kéfèrí hadith wa pọ̀ bẹ́ẹ̀ gan ọpọ̀nù ọwànú Bukhari ọwànú Muslim tó yẹ pé the same irú nǹkan yìí náà ni gbogbo ń sọ síyàr àwọn gbólóhùn tí wọ́n fi gbé wá lọ yàtọ̀tọ̀ níbo mi man qala li akhihi ya kafir aw sí rà ní sí yìí so ibo mi man roma akhafu bil kufri ẹni tó bá lẹ kúfùrù mọ́mọ yá rẹ̀ ẹni tó bá pẹ ọmọ yá rẹ̀ lọ́ta ọlọ́run àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nú àwọn alfọ́n àtàwọn síyọ̀ tó wá ipé anẹ́bí sallallahu alaihi wasallam fi ń fówá lára ó fi ń kìlọ̀ fún wa nídi máa pé mùsùlùmí ní kèfèrí pé ó nídi farabalẹ̀ nítorí wípé tó bá pé ní kèfèrí tí ó bá lọ jẹ́ wọ́n lélẹ̀ ilẹ̀ rí pé ká mọ̀ pèyàn kèfèrí wọ́n tó pé man lànẹ́bí sọ anybody ló lè pèyàn kèfèrí man tó bá ní sí man kọ́ọ̀lá man nìyẹn yufidu al-umum tó bá ní sí yìí so pé anẹ́bí ní gbogbo ẹ̀rẹ́ lè mọ̀ pèyàn kèfèrí àni ẹ̀gbọ́kéwúyé ẹ̀kí ń gbọ́kéwúyé náà ní problem yìí inshallah ta'ala tó di lọ́la tá bá di sọ́dọ̀ ọ̀rọ̀ alìmílákọ̀ máa plé gbogbo ohun jàbátá fún yí wallahi na'udhu jàbátá ó púọ̀ gidi gan ọmọ anything nínú àlámọ̀ rí ẹ̀sẹ̀ yìí ó yá olódo wàláì pẹ̀lú gbọ́lọ́ọ̀bá so ẹkúmà ẹkúmà kó a máa ń plé ẹ̀ náà ni èmi kọ́ ni màmá sọ pọ́ sọ pé òun fún rẹ̀ ní ó máa dáná yára rẹ̀ tọ́bá dìlọ́la pẹ̀lú gbọ́lọ́ọ̀bá kẹ́ wá máa wu ẹni tí ń dá sálà mọ́rí ẹ̀sìn subhanallah miskinun jahil wallahi miskinun jahil bid'atuhu dhahila èyàn tí ò ní aláìmọ̀kan èyàn tí ò ní kẹ́kọ́ lọ́dọ̀ ẹ̀fúyẹ́ ni nínú ìmọ̀ kò ní kẹ́kọ́ lọ́dọ̀ náà wọ́n ní ẹ̀rí ní kí a máa pèyàn kéfèrí a ní tahriru ẹ̀mọ̀ pé tàhírù lélẹ́ ìní ẹ̀mọ̀ pé kìlọ̀ fún ìyẹn niyẹ ànábì ní ẹni tó bá pé ọmọ ìyá rẹ̀ ń kéfèrí tí bá ń bẹ lára rẹ̀ yóò jẹ́ kí a mọ́ tí ò bá sí lára yóò padà sí ìkìlọ̀ niyẹn ó kè ní ìsìnkí kíyàn sọ fún yẹn pé hey ẹni tó bá lọ sí odò yóò bomi lọ kẹwàá ní wọ́n ní anybody lè máa lọ sódò nù pé man ẹwọ́n ni tó bá lọ sí odò tí ọba mọ̀wẹ̀ yóò là tí ọba wá mọ̀wẹ̀ yóò kú sódò sẹ́mẹ̀gbọ́n sọ fún yín pé sọ́ra láti máa lọ sódò nìyẹn o àfi kó ṣe kíni tọba mọ̀wẹ̀wẹ̀ nìkan lọ́yà kù sẹ́ pé tàbírù nìyẹn pé kí ọ sọ fún yẹn pé tọba ti lọ sódò tọ́lọ̀mbá là ọ tọ mọ̀wẹ̀wẹ̀ ọlà àmẹ́tọ́ ọba mọ̀wẹ̀wẹ̀ tọ kán sódò ọbomi lọ ìtumọ̀ rẹ̀ ni mẹ́kọ́ lọ́wọ́ ẹ̀wẹ̀

ọba ẹgbẹ̀ wọn ni a mọ́ jẹ́ àà kò sí mọ̀ kò sí làkáyè méjèèjì kò sí mọ̀ kò tó sí làkáyè ọlọ́run ṣàánú dé wallahi so irú nǹkan báyìí tahziru ni wọ́n kìlọ̀ fún ọ ni nítorí ẹ̀nà fi ń sọ implication kan yẹn fún ọ pé sọ́ra rẹ mọ́já sálámọ̀ rí tó ṣe kí ni tó nímọ̀ nípa ẹ̀ torí pé tó ọba lọ pè yẹn kèfèrí tí ọba jẹ́ kèfèrí eventually nǹkan

àmọ́ tó bá jẹ́ sí wípé èyàn bá pè yẹn kèfèrí àmọ́ ta'wil ló ṣe ayà ló sì gbọ́yé hadith Ànábì ló sì gbọ́yé ló fi pé ọmọ ìyá rẹ̀ ń kèfèrí àwọn àfáà súnnà pẹ̀lú àwọn ẹ̀rí tí ma kó wáyìí wọ́n ni ẹ má pè ẹni yẹn kèfèrí ẹ fún ní al-udhr bi ta'wil ẹni á ah, ó sì ayà gbọ́yé ló fi pé ọmọ ìyá rẹ̀ ń kèfèrí eléyìn gan làwọ́ òfin pa wọ́n jàbàtà ń kèfèrí àwa àdára wọn bí tàwíl pé wọ́n sí ayà tú ní sẹ́kọ́ sí sí tútó wọ́n sí kéwú tú náà ni so eh, àwọn táwà máa fi rẹ̀ táwà fi gbà pé ẹ̀dí kèfèrínù àmọ́ onídídíà ní aláburú èèyàn ní aláburú èèyàn ọ̀tá súnnà ní ọ̀daràn ọ̀daràn àgbà ó ṣe Músá àgbàlagbà ọ̀daràn ẹ́ so òun náà ní làbígbọ̀rọ̀ dákẹ́ manhajj alùsùnà wal jama'a dẹ̀ ni ẹ̀ à ah, nítorí pé yóò jẹ́ kèfèrí kọ máa bẹ̀sìn Ọlọ́run jẹ́ àbẹ́ẹ̀kọ́ ni tó dẹ́dẹ́ ní kásàlà ìyá aláburú <coughs> so a ẹwà máa jẹ́ káwò àwọn ẹ̀rí báyìí sọmọ pé hadith kọ́kọ́ establish fún wa gbogbo wa náà ló dẹ̀ yé hadith dẹ̀ gbajúmọ̀ pé ẹn tó bá pé ọmọ ya rẹ̀ ń kèfèrí tí kúfùrọ̀ bá sí lára ẹ̀ kí ní ó ṣe kúfùrọ̀ padà sára rẹ̀ náà nínú ti bẹ́ẹ̀ táà ní pé

ọmọ Abu Balta'a Hatib ọmọ Abu Balta'a ìkanú àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam ni ìkanú àwọn sàábí annabi ni ó wá ṣiṣẹ́ kúfùrù kí ni mo ló ṣe jama'a ó ṣiṣẹ́ kúfùrù torí pé ó tú àsírí àwọn mùmìnì ó tú àsírí annabi sallallahu alaihi wasallam hadithu yìí hadithu tó gbajúmọ̀ dáadáa ni ó wà ní Bukhari ó ní Muslim ó káàkiri káàkiri bẹ́ẹ̀ ó wà nínú àwọn masanid ó sunan hadithu ìṣẹ̀lẹ̀ Hatib ibn Abi Balta'a tí ó fi lẹ́tà ránṣẹ́ sí àwọn èèyàn rẹ̀ ní Maka ẹ̀rẹ́ kí yáka hadithu náà fọwa naam a mọ́níkà ka hadithu náà fọwa inṣáàlá hadithu Hatib ibn Abi balta. hadithu yìí naam <coughs> ìgbàtí Hafiz ibn Abi Balta'a tó fi lẹ́tà rán obìnrin kan sí àwọn ọ̀ṣẹbọ ní Mẹ́kà yukhbiruhum bi ba'di amri rasulillahi sallallahu alaihi wasallam ẹgbà wá tí mo ń ká ìwà nínú sahihu muslim o ń fún wọn ní ìrò nípa apá kan nínú alámẹ̀rí tí anábi sallallahu alaihi wasallam ti nípinnu pé òun fẹ́ ṣe òun náà rí pé anábi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà wọ́n ti gbáradì láti lọ kógun já àwọn kèfèrí Mákà Hatib ibn Abi Balta'a ó wá fi lẹ́tà rán obìnrin kan nínú àwọn obìnrin tó rí tó wá sí Madina ó wá fi rán sí àwọn apá kan àwọn ẹlẹ́bọ kan ní Mákà ó ń tú àṣírí intanẹ́bí sallallahu alaihi wasallam fẹ́ kó pamọ́ sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n ń wá lẹ́tà náà tí ànábì gbé àwọn méjì dìde láti lé obìnrin yìí lọ kó tó wọ Mẹ́kà kán lọ gba leta náà kó tó rí pé lẹ́tà yóò tẹ àwọn ẹlẹ́bọ lọ́wọ́ kásì ní wọ́n bá wọn lọ́wọ́ wọ́n bá obìnrin yóò kú díẹ̀ tí wọ Mẹ́kà gba náà lọ́wọ́ obìnrin yìí wọ́n wá mú náà padà wá قال حاطب بن أبي بلتع لا تعجل, لا تعجل علي يا رسول الله لا تعجل علي يا رسول الله إني كنت امرأ ملصقا في قريش قل يا نبي مكجو بدا جولي ملوري إذا نبي مكجو in ṣàlàyé nǹkan tó fà á tí mo fi ṣe nǹkan tí mo ṣe fún ọ̀rẹ́ ànábì ما dákun mọ́kànjú mọ́kànjú lé mi lórí inni kuntu imra'an mulsiqan fi èmi jẹ́ èèyàn kan tó jẹ́ sí pé mo ní ìbátan ẹ́ èmi àtàwọn kùrẹ́ṣì lẹ́pọ̀ mo ní ìbátan láàrin wọn wọ́n ní èmi sì ní tábàlọ́wọ́ ẹgbàwá ti alimamul Bukhari ẹgbàwá ti alimamul Bukhari ó sọ wípé nígbàtí ẹni sọ pé òun ní ìbátan lọ́dọ̀ àwọn kùrẹ́ṣì naam ẹja mọ̀ bẹ́ẹ̀ ti ti sọ yí muslim náà lọ ó ní mú ti ti rí pé orí ànábì sallallahu alaihi wasallam lọ a ní nwa ní kankan lọ́hun tó lè bá mi tó lè mi ti ń bẹ ní mọ́kà tí wọ́n ráyè jáde kò yí báyìí nísìnyí tí wọ́n ráyè ṣe hijirọ́ jáde mo láwọn gbogbo àwọn sí ní wani wakana mimman ma'aka wakana mimman wakana mimman kana ma'aka min almuhajirin lahum qarabat yahmuna biha ahlihim a àwọn tí wọ́n sì wà pẹ̀lú rẹ̀ annabi sallallahu alaihi wasallam nínú àwọn almuhajirun wọ́n ní àwọn family lohun tó jẹ́ sí pé wọ́n dáàbòbò àwọn mọ̀lẹ́bí wọn tí ń bẹ lọ́hùn tí ó defend wọn èmi ò lẹ́ni kankan فأحببت إذا فاتني ذلك من النسب فيهم ó ní ó wá wù mí wípé tí èmi bá ti ẹ̀ tírù nǹkan báyìí bá bọ́ fẹ́ mi tẹ́mi ò ní ẹni kankan tí yóò bá mi dáàbò bo àwọn mọ̀lẹ́bí mi nínú àwọn fámílì tó wà lọ́hùn kémi náà wá ní ẹnìkan tí ó ràn mí lọ́wọ́ lọ́hùn tí ó bá mi dáàbò bo àwọn mọ̀lẹ́bí mi tábúrò fi ní ṣe wọ́n nǹkan tó fà tí mo fi ṣe nǹkan tí mo ṣe ní Hafiz ibn Abi Balta àwọn sọ pé ó ní walam af'alhu kufran wala irtidadan an dini nǹkan tí mo kéde ẹ̀ṣẹ́ pé mo yọ́nú sí ìjẹ́ kèfèrí lẹ́yìn mùsùlùmí kọ́ kò yí bá ní sí ní bí báyìí ẹjẹ́ ọ̀rọ̀ àdàgrẹ́sì tí ní Sheikh Al-Albani mọ́ ń sọ̀rọ̀ kan pàtàkì gan al-kufru al-i'tiqadi so yí bá ní sí yìí tàbí ká sọ pé ṣe kúfùrù nínú qalbi nínú ọkàn rẹ̀ kọjá pé ọkọ̀ kọjẹ́ pọ́ kọ sọ́dà láti ṣe kèfèrí sọ́nà ọba ni ìgbà yẹn èyí ó di kèfèrí ṣùgbọ́n tí yẹn bá ṣe kúfúrù àbẹ́yàn ṣe ẹbọ kọ̀kọ̀ àti ṣẹbọ kéṣe pẹ́bọ lọ́fẹ́ ṣe eventually ó padà ṣẹbọ o ó padà ṣe kúfúrù o bẹ̀t kéṣe pọ́fẹ́ ṣe kèfèrí sọ́nà ọba kéṣe so sheikh man sọ pé kúfúrù ìtìkọ́dí kúfúrù ìtìkọ́dí yẹni pé kúfúrù ẹni ẹni tó ń dàdì sọ́kà àti ṣẹbọ sọ́nà ọba pé ìgbàyẹ láti sọ bí káfìrì ni bẹ̀tì yẹn se kúfùrù a wá rí pé kò gbèrò láti ṣe kúfùrù kúfùrù ló ṣe ń tòótọ́ kò fẹ́ ṣe kèbèrí sọ́nà ọba kò yé báyìí sí yìí ó eventually kò di káfìrì wọ́n ní irú àwọn ẹ̀rí báyìí Sheikh Albani mọ́ wá wípé ẹwọ hátì bú nàbì balta kúfùrù ló ṣe ń tòótọ́ bẹ̀tì ó sọ bá nàbì sallallahu alaihi wasallam pé òun ò yìí kúfùrọ̀n láti pé òun kọ̀ sọ́dá pé òun fẹ́ sí kèfèrí kọ́ òun gbà lérò bẹ́ẹ̀ nínú ọkàn òun wà láwọ́ ti dáadáa àndíni kèrè sí pé òun gbà lérò nínú gbáyà òun kóhun fẹ́ jáde kó mẹ́sìn òun wà láàrí bọ̀mbil kúfùrí báidal islam alis lazankai kèrè sí pé òun ní òun yọnú sí pé òun fẹ́ di kèfèrí lẹ́yìn islam ni nínú àwọn hadisi pé ẹn tí ọmọ jẹ́ kèfèrí lẹ́n tó bá jẹ́ sí pé ọmọ mọ̀ nínú báyà rẹ̀ ọkọ̀ sọ́dá pé òun fẹ́ ṣe kúfùrù àmọ́ ìyẹn ṣe kúfùrù kọ̀kọ̀ sọ́dá rẹ̀ kò yíba ní sí tọ́pík ọjọ́ mi nìyẹn mo kàn rárá digress ní tàbá débi tó bá ti ní ti káyẹ nǹkan báyìí wọ́n ni wàlá ma fa'il kufran wàlá ti dáadan an dini wàlá ridon bil kufri ẹ̀sìn láti gbá lọ́wọ́ ẹ̀ bó ṣe wí nìyẹn kọ̀kọ̀ sọ́dá kún fẹ́ ṣe kúfùrù lóòtọ́ kúfùrù ló ṣe bẹ̀ kò ṣe kí ni kò gbèrú ẹ̀ fàkọ́ọ̀lá Umar ibi tí ẹ̀rí táwà wá fẹ́ lọ ibi tó wà rẹ̀ o kí ni Umar ṣe bàbá wa gbáni àbáwa Umar kí ló ṣe ó ní radiyallahu anhu da'ani ìrẹ́ anábì fi mílẹ̀ ya Rasulallah èyí jíṣẹ́ lọ́wọ́ bá fi mílẹ̀ o gbà mí láyè yọ̀ǹda fún mi agbìrìbò ẹnukọ̀ hadal munafik jẹ́ ń bẹ́ orí munafiki kí ni umaru ṣe ó kà fárọ hafi ibùn abi balta ó pè ní munafik kí ló ṣe ó pè ní munafik ẹni tó bá pè ní munafiki ó ti kà fárọ yà abẹ́ẹ̀kọ́ ni kódà ilé tó burú jù nínú ọ̀ràn kúfùrù ní nifaq torí pé ọlọ́wọ́

kò sí pé kò sí pé ń kèfèrí pé a jẹ́ pé ẹ̀rí nìyẹn pé yẹn lè kọ́ yẹn mọ̀ ká ní káfìrí ni òun náà gba wọlé pé kúfùrù ni bẹ̀t nígbà tí tàkútẹ̀ rẹ̀ ti fẹ́ mú wọn sìn wọ́n lè ní ẹ ẹgbẹ́ nìkan wọ́n lè ní kejì kúwéṣe ní fáàkù ẹ̀tìkọ́ dílọ́gbàlérò ni a in ta fi mọ ìyàtọ̀ láàrin pé nífàkù ìṣẹ́kọ́ọ́dí àti nífàkù amẹ́lì ni pé ẹjá wo sẹ́tẹ̀ ní ṣe sí ẹ̀rọ lọ́pa tó bá yẹ pé ẹ̀rọ lọ́pa nífàkù amẹ́lì ni kìí ṣe pọ́jà àdéhùn ìgbà tó bá jàmbá àdéhùn ní ọmọ jẹ́ ní fàkúrà àmàlì eh, àbẹ́ẹ̀kọ́ ni ṣé wọ́n fi nǹkan sí lọ́dọ̀ so yapa ṣé wọ́n fi nǹkan sí lọ́dọ̀ ó jàmbá rẹ̀ bí ẹ̀rẹ̀bẹ̀ kèsè bẹ̀ ṣé ó jà ó wá jẹ̀bi àbọ́jà ó ṣe fùjú ó wà pò kí ni àwọn ni nìfàkù àmàlì ẹlẹ́ẹ̀kejì tàbárìyàn tó kó sí nìfàkù àmàlì sáà lè pè tàbáríyàn tí ń parọ́ sí sáàjọ́ pé anta munafiq láìláyẹ̀ tó bẹ̀ ẹka sọ pé anta kazzab òkúrọ́ ni ọ tẹ bá bẹ́ kó parí ẹni ní fíkà khoslatun min khisali munafiqi pé a ìwà kan náà wà àwọn munafiki mẹ́ lára rẹ̀ ẹ gbọ́dọ̀ sọ dájú kọ ẹni tí ń parọ́ pé munafiki ni láìláì ìdájú kọ tí wọ́n mọ̀rù dájú kọ Hatib ibn Abi Balta'a tó sọ pé munafiki ni a kì í sọ fún èèyàn bẹ́ẹ̀ àyàbíkọ́ jẹ́ pé ẹni tí ó jẹ́ pé ó kó sí nífàkọ́ ìtìkọ́dí tó jáde kúrò Islam àti pé gbogbo ó tún wá fẹ́ ó tí ẹwọ́n ọmọ yìí ń mi ọ̀n tẹ̀lé kéwú ó tún wá lóun fẹ́ bẹ lórí sẹ́ni tó bá parọ́ sí ẹ̀mọ́ ń bẹ orí ẹ̀ <laughs> sẹ́ni tó bá jàmbá erí bíbẹ́ ẹni tó bá fi nǹkan sí lọ́wọ́ tó ẹni tó bá já tó wùwà pòkí bíbẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó sí pé wọ́n oní dáàní oní ya rasulallah yóò jí sí ọlọ́wọ́ bá dáàní ya rasulallah adribu unuqa hadha almunafiq jẹ́ ń bẹ́ orí munafiki yìí kí la nabi sallallahu alaihi wasallam sọ anábi ni faqala innahu qad shahida badran anábi ni a ẹni tó lọ bẹ́ẹ̀ lórí yìí kìí ṣe kèfèrí sẹ́bù pé Umaru pé ẹni tí èṣe kèfèrí ní kèfèrí nìyẹn àdíjì tí wà lókè pẹ́ tó bá pé kèfèrí ẹni tí èṣe tó bá pé mọ́mọ̀ ìyá mùsùlùmí ní kèfèrí kúfùrú ọ̀sẹ̀ fine anẹ́bí wá sọ fún mọ́rù pé ẹni tó wóye ṣe kèfèrí torí pé innahu shahida badran ẹni tó bá ti lè jagun bádìrì láìláì kò ní jẹ́ kèfèrí tí ó fi kú ẹ̀kọ́kọ́ yọ yóò kó ní pé èyàn tó bá ti jagun bádìrì yóò kú ní kèfèrí yóò jẹ́ kèfèrí láìláì innahu shahida badran anẹ́bí ló kọ́ jagun bádìrì fa wa ma yudrika la'alla Allaha ittala'a ala ahli badri faqala i'malu ma shi'tum faqad ghafartu lakum tí wọ́n jagun bádìrì ọlọ́wọ́ bá àlétọ́ láti rí gbogbo gbáyà wọn ọlọ́run ti mọ bó ṣe parí ayé wọn ni ọlọ́run ti stamp wọn páwọn eléwò ní wọn ní dìkẹ̀ fèrí láyé ọlọ́run ní ẹmọ́ ṣe tó wù yí lọ èmi ọlọ́run mo ti ṣàforíjì fún gbogbo so hákìbù tó ń pè ní kèfèrí kò ṣe kèfèrí ó mọ́ rú kékíní ọkà fárọ mùsùlùmí ọwà ẹ jẹ́ kí ẹgbẹ́ mo ti mọ́ lọ sínú Sahih Muslim lọ gbé hadith yẹn jáde ẹ jẹ́ wá padà sínú tíra tí a tí a ti gbé ọ̀rọ̀ náà jáde so sheikh àwọn ni ilé ìbáyìí wọ́n ni ìgbà tí Umar sọ pé ya Rasulullah da'ani adribu 'unuqa hadha al-munafiq ramahu bin nifaq wọ́n ni Umar lẹ Hatib ibn Abi Balta'a ó lẹ ní nifaq nìyẹn ó wọ́n ní ọlọ́run bá dẹ̀ sọ nípa wa almunafikun pé inna almunafikina fi dákil asfal minan nar àwọn almunafikun nínú ìsàlẹ̀sàlẹ̀ nínú náà wọ́n lọ wà suratul nisa aya 145 wọ́n ní fakana umaru umar lahu hadhihi an-nazara ala nǹkan tí Umar wòye sí tó fi pé Hatibun Abi Balta'a tó fi pè ní kèfèrí òun ni pé ó rí pé Hatibun Abi Balta'a ó tú àṣírí òhò àwọn mùsùlùmí fọ́wọ́n kèfèrí tí a ti dìmọ̀ wípé ayà ti jẹ́ kọjá pé ẹnikẹ́ni tó bá tú àṣírí àwọn mùsùlùmí fún kèfèrí ìwà mùnáfìkì lóhun yẹn kúfùrù sallallahu alaihi wasallam Hatib sallallahu alaihi فقال والله ما فعلت ذلك ردة ولكن رأيت أن لكل واحد منكم يدا في قريش وليس لي يد ولي أهلون هناك أخاف عليهم ففعلت ذلك من أجلهم فقال النبي صلى الله عليه وسلم لعمر لعل الله اطلع على أهل بدر فقال فعلوا ما شئتم قد غفرت لكم يعني gbogbo àwọn ilé tí mọ̀ kàyí mo ti tú tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi àdísì yẹn wọ́n ní yáà ní wọ́n ní nǹkan tó gbà lérò ní pé lẹ́yìn sàbíkáàfìrìn Hatib ibn Abi Balta ṣe e kèfèrí min ajli hadhihi shubha nítorí shubha tó wà fún yìí ni Hatib ibn Abi Balta ṣe e kèfèrí lé lórí nítorí ìrújú tó wà fún yìí kò di kèfèrí ay min ajli hadha al-musawwigh alladhi ja'alahu yaf'alu hadha al-fi'l al-kufri wọ́n nítorí nǹkan tí ó sàwágọ́ rẹ̀ tó sọ tó ṣe nǹkan ilẹ́tọ̀ fún láti ṣe irúṣẹ́ kúrù tó ṣe yìí wọ́n ní torí ẹ̀ kò di kèfèrí so eléyìí báyìí ó jẹ́ kó yọ wípé ẹ̀rí pé níbi báyìí wọ́n mọ́ rú pé Hatib ibn Abi Balta'a ní kèfèrí tí Hatib ibn Abi Balta'a ọ̀dẹ̀ jí kèfèrí tí èdè ṣe kèfèrí naam tó ń ti bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam pé Umaru náà ní kèfèrí o nítorí pé Ànábì gbọ́ yé pé Ànábì mẹ́ pé Umaru ṣe ta'wilu ni áyà kan ló sì gbọ́yé hadithu kan house of àbí balta Aya tó dẹ̀ gbọ́yà tàbí tó gbọ́yà lóòtọ́ ayà tó ń túnmọ̀ sí pé ẹni tó bá ṣe irúṣẹ́ ìdíkẹ̀ torí ni a mẹ́ nítorí wípé house of balta ó ní àwọn nǹkan kan tí ó jẹ́ sí pé àwọn àdáàrù kan tó wà lára tí ò fi di kèfèrí tí ó mọ̀rù owó ó fi pè ń kèfèrí tó ti bẹ́ ànẹ́bí ò pé wọ́n mọ̀rù ní kèfèrí nítorí kí ni káàna Umaru mutawilan Umaru ṣe ta'wilu ni aya kan ló sì gbọ́yé hadith kan ló sì gbọ́yé ló fi gbé dájọ́ kúfùrù lé ọmọ ìyá lórí ẹ̀sìn ẹ̀rí alákọ̀ọ́kọ́ àdẹ̀lìlù sáàni ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun náà ni hadisatul ifk ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe parọ́ mọ́ ìyàwó Aisha radiyallahu anha níbi hadisa yìí níbi ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀rí wà ń bẹ náà naam hadisa yìí ẹ jẹ́ ká lọ wọnú sahih Bukhari ká lọ wọnú sahih Muslim a rí ìṣẹ̀lẹ̀ yìí ń bákan náà naam kí a ẹgbàwá ti alimamul Bukhari so yíba ní sin so ká sí àgbéyàwó rẹ̀ papọ̀ mọ́ ẹgbà wa títí alimam muslim rahimahullahu ta'ala hadithu yìí nígbàtí ìṣẹ̀lẹ̀ yìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ láti bẹ̀rẹ̀ bí nǹkan yẹn ṣe Aisha tó ń sàlàyé tó sàlàyé ìgbà rasulullah sallallahu alaihi wasallam anabi wa anabi khutba anabi khutba anabi pé àwọn sahaba jọ wọ́n ṣe khutba man ya'dhiruni min rajulin balaghani adhahu fi ahli Ànábì ní taleni nanu yi tí yó ràn mí lọ́wọ́ láti bá mi pa ọkùnrin yìí man ya'dhiruni tí ó ràn mí lọ́wọ́ ìtumọ̀ tí alimamu nawawi tí wọ́n lórin ilẹ̀ junior ìtumọ̀ méjì ló wà fún àwọn kan ní taleni náà tí ó fún mi lẹ́skíùsì lẹ́yìn tí ń bá pa ọkùnrin ìtẹ́ lórí ìwà aburú tí ń wù yìí tí ó bá mi wá ẹ̀síùsì pé ọkùnrin ìbá lójú ẹni mo fi pa tí ó fún mi ní ó dìrù bẹ́ẹ̀ àwọn kan ní túnmọ̀ mọ́ ìyà ẹ̀dìrù nìyẹn àwọn míì ní ìtumọ̀ ni ní pé ta lẹni tí ó ràn mí lọ́wọ́ láti bá mi pa ọkùnrin yìí eléyìí báyìí ló sì ló lálàáfíà pa ìfi ìnira kan àwọn ará lè mi tí ń ṣe káàkiri ó dé wá bá mi ó wá bá mi yìró nípa bí ṣe ń fi ìnira kan ará lè mi yẹn Aisha radiyallahu anha tó ń parọ́ ma káàkiri tó ń bà ló kọjẹ́ tí a sì mọ̀ pé ẹni tó bá ba ìyàwó ànẹ́bì ló kọjẹ́ ànẹ́bì ní bà ló kọjẹ́ yẹn kíyàn wò sùsùn ìsìn kọ́ máa pariwo ìyàwó yẹn kankan fi pé aṣẹ́wó ni ẹjọ́ ọ̀nà sáàmà ìsì torí pé nítorí ẹ̀ ló jẹ́ pé anábì gangan ni àwọn alìmùnàfikún fẹ́ fi àlébù kan na wá gbára ń ṣàwọlé because tẹ́bá bọ́ta tẹ́bá rà nẹ́bì tẹ́bá bẹ̀rẹ̀ sí ìdá ọkọjá lórí wọn wọ́n mọ̀ bẹ́ẹ̀ nítorí náà fi gba ọ̀dọ́ ń ṣàwọlé rọ́bì ọ̀lànà anábì wọ́n sọ pé ta lẹni náà nínú yín tí ó náà mi lọ́wọ́ tí ó bá mi pa ọkùnrin burúkú yìí tí ń fi ìnira kàn mí látara àwọn ará lé mi ẹni pé anábì ní ń fi òun gẹ́gẹ́ ní fi ìnira kàn ibi tẹ́rì wá wà ní pé wọ́n ní fawallahi ma alimtu ala ahli illa khayra anábi ni mo búra pẹ̀lú Allah mo búra pẹ̀lú ọlọ́run ọba Allah anábi ni èmi ò mọ̀ nǹkankan nípa ara lè mi Aisha jù dáadáa lọ ẹni rẹ̀ ni mo mọ̀ sí dáadáa ni mo mọ̀ ń rẹ̀ èmi ò má burú kan nípa rẹ̀ wọ́n ní bákanáà waqad zakaru rajulan ma alimtu alayhi illa khayran bákan náà wọ́n tó wá ń fi ẹ̀sùn ìkan ọkùnrin kan pọ́hùn lọ bá ń ṣàṣe jìnà tí sì mọ́ nǹkan kan pa ọkùnrin náà jù dáadáa lọ ẹni rẹ mọ́ ọkùnrin náà sí àtàyíṣà tó jára lé mi àtọkùnrin tán ni mọ́ wọ́n sí ẹni rẹ ni wọ́n lọ́dọ̀ mi nǹkan mọ́ ala ahli illa ma'i kèésì wọlé tọ̀ àwọn ará lé mi àyàfi pẹ̀lú mi nígbàtí bá wọlé tọ̀ wọn ni táàsọ̀ ìkébóyá tí ń yọ́lẹ̀ wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀

onílò jíṣẹ́ ọlọ́wọ́ bá ana wallahi a'ziruka minhu èmi mú fọ́nà bá búra èmi ni màá ràn lọ́wọ́ tí màá lọ́bọ̀ pa in kana min al-aus darabna irqa tó bá yẹ pé nú àwọn aus lọ́wà ìran kan nú àwọn ará madina nú ṣe mọ̀ pé ìjàmbẹ̀ láàrin àwọn aus àti khosroj tẹ́lẹ̀ sáàdù bin mu'ad nínú àwọn tribe khosroj lọ́wà ó ní tó yẹ pé àwọn aus ni à ń gé orí ẹ̀ wọ́n náà ogúgú mà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò tó débí tó yẹ pé nú àwọn aus ni ضربنا عنقه ما جوريه وإن كان من إخواننا من الخزرج أمرتنا أما تبا جاك منه أوما يا وخزرج ونقوالا سنقاري سنكو تتوما سكي إنه خزرج لهم تبا جاك منه أوما يا وخزرج لبا قوالا سنقاري فعلنا, ففعل فعلنا فيه أمرك أسير تبا قوالا لي لا سيفون بابا جاك قانا أقانا لي فقام سعد بن عبادة Sa'ad ibn Ubadah olórí àwọn Khazraj lòun bá dìde ó dìde báyìí ó ní wa huwa sayyidul wọ́n ní òun ni olórí àwọn Khazraj wa kana qabla dhalika rajulan salihan síwájú kí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ẹni rẹ̀ ni wọ́n mọ́ sí jàgbàjàgbà wọ́n fẹ́ jẹ́ kó yíwa wípé kẹ́lẹ̀ bá mọ̀ pé kìí ṣe munafiki yìí tí wọ́n wa kana qabla dhalika rajulan salihan pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àmọ́ sí ìyẹn dédé ẹni rẹ̀ ni kìí ṣe munafiki walakin ihtamalatu alhamiyya wọ́n tún wá ń dúró fún wọ́n ní àmọ́ tó gbé àsọ̀bíyà ẹlẹ́yàmẹ̀yà ní tó gbé ẹ̀rí pé àwọn sọ̀hábà gan tó ti wípé ẹni yìí tó ń ṣe yìí tó ṣe yìí wọ́n ní ẹni rẹ ní ìtumọ̀ rẹ̀ ní pé èyàn ń báyàn jà ìbínú lágbájá wọ́n fẹ́ máa takò ìyà mi ló gbé wọ́n ní fakọ́ọ̀lù wọ́n ló bó ṣe dìdì nìyàn bá sọ pé kazabta ìrọ́lọ́pá la'amrullah mo fi ìsẹ̀mí ọlọ́run búra mo fi ìsẹ̀mí ọlọ́run bá la taqtuluhu ó lè páláyé wà la ala dhalika kódà ó tiẹ̀ lágbára bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ wọ́n bí ọ́dá

ó ti pè ní kèfèrí nìyẹn ó nípa innaka munafiqun tujadilu anil munafiqin munafiki ni ẹ́ òun dìfẹ́ndì àwọn munafiki wọ́n dìfẹ́ndì àwọn munafiqun a fatara alhayyan al'ausu walkhazraju hatta hammu àwọn méjèèjì bá dìde síra wọn ìbínú bá gbé wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí ma títí débi wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ ma para wọn anábi sallallahu alaihi wasallam anábi wọ́n ni wa rasulullahi sallallahu alaihi wasallam ala al-mimbar anábi wà lórí mimbari fa nazala anábi wá sọ̀kalẹ̀ fa khaffadahum hatta sakatu anábi wá bẹ̀rẹ̀ sí máa dá wọn lákẹ́ anábi ń sọ fún wọn pé ṣe sùúrù tí tó fi rí pé wọ́n dákẹ́ tánàbí pa náà láàrin wọn láti jẹ́ wọn anábi ọ̀dárú ẹ̀sọ́ ọmọláyé pé tani ọpa abdullahi ibn ubayy ibn salul so ibá nísìn ibi tí dẹ̀lìlú wà ń bí báyìí tí àfà mú wá lórí ẹ̀ tán mú wá bí ó ní wípé ẹ̀rí wípé Usaid ibn Hudayr ó pè Sa'd ibn Ubadah ní kíni ó pè ní kèfèrí ó pè ní innaka munafiqun tujadilu 'anil munafiqin munafiqin wọ́ yìí ó ń dìfẹ́ndì kíni ó ń dìfẹ́ndì àwọn munafiqun falam yunkir ala usaid litawil alladhi ta'awwalahu ma ra'ahu min adh-dha'ir wala nabi sallallahu alaihi wasallam kò tako eh, usaid ibn hudayr kò dẹ̀ pé ní kèfèrí ṣe pọ̀ pọ̀ yára ń kèfèrí wọ́n nítorí pé kí ni litawil alladhi ta'awwalahu nítorí tawilu nítorí àsìtíwáyà ẹ́ eh, tí usaid ibn hudayr tó sì tú pẹ̀lú tó rí tó hàn báyìí pé ìṣesí tó ń ṣe yìí ìṣesí pọ́n di ìfẹ́dà mùnáfíkì ni ẹni tó bá dẹ̀ di fẹ́ndì mùnáfíkì lónà ṣẹjọ́ wọ́n so wọ́n ní wa aidan lam yutabbiq al-hukma ala Sa'd li'anna Sa'dan indahu ta'wilun aw indahu shubha aw ja'atuhu hamiyatun duna an yartadiya bi hadha al-fi'l wọ́n ní bákan náà anábì sallallahu alaihi wasallam ọ̀dájọ́ lé Sa'd lórí wọ́n ti rí pé Sa'd náà ń kọ́ Sa'd ibn Ubadah náà òun náà ṣe tàwílù ni ló fi ń defend ẹni tí ń defend àti pé ṣubúhà ń bẹ lọ́dọ̀ rẹ̀ yẹn ni pé ìrújú ń bẹ lọ́dọ̀ rẹ̀ ni so àti wípé ìgbónára ẹlẹ́yàmẹ̀yà ló gbé tó fi ṣe nǹkan tó ṣe yẹn kìí ṣe pé yọnu sí àti ṣe kéni àti máa defend so ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀dẹ̀ lílù ẹlẹ́ẹ̀kejì wípé a rí ẹni tó ṣe kúfùrù lásìkò ni usaid bin papọ̀ mọ́ títí Umar tó ní kàfàrọ̀ Hatib ibn Abi Balta'a àmọ́ tó ń ti bẹ́ẹ̀ anẹ́bí ọ kàfàrọ̀ àwọn méjèèjì nítorí kí nítorí tàwí àbí ẹ̀rí pé ó clear pé kéde jáàlù làwọn ilé kéde pé wọn mọ̀ kan kéde pé wọ́n mọ̀rù ọmọ in ti ń sọ kéde pé Usaid ibn Hudayr ọmọ ti ń sọ bí kò sí ilé ẹ̀rí ẹlẹ́kejì ni ẹjá parí ẹ̀pẹ̀lẹ́kẹta ìṣẹ́jú mẹ́rin lókù ad thalith wọ́n ló kú ìṣẹ́jú márùn-ún àbí ìṣẹ́jú ẹ̀rí ẹlẹ́kẹta òun náà ni títí usama bin zaid radiyallahu anhu wa arda usamatu usamatu bin zaid ẹ sì mọ̀ wípé a ọmọ olólùfẹ́ ànábì nìyẹn olólùfẹ́ ànábì lòun náà ó tún wá jẹ́ ọmọ olólùfẹ́ ànábì tó pé pé olólùfẹ́ bin zaid

ó nígbà táwọn wá débẹ̀ àṣùbá làwọn dé báwọn èèyàn yẹn kọ́ọ̀l ó ní fata'aqabtu rajulan ana wa ansari ó ní òun àti ẹnìkan inú àwọn ansọ́r ó ní àwọn bá tẹ̀lé nìkan lẹ́yìn inú àwọn tí wọ́n gbé àwọn dìde káwọn lọ ṣiṣẹ́ lórí wọn yìí

fàákọ́sùhù fàtọ̀ẹ́ntùhù bí rúmhì ó ní òun bá mú tóun òun bá mú ọkọ̀ òun lòun bá tíbọ̀ nú òun gbá mú tóun òun gún lọ́kọ̀ fàkọ̀tàtù òun bá pa bàbálọ́gọ̀ zálika nàbí yà sallallahu alaihi wasallam ó ní nǹkan táwọn ṣe ó bá dé tí gbà nàbí sallallahu alaihi wasallam fàkọ́lá rasulullah sallallahu ìrẹ́ Usama bin Zaid ọpá lẹ́yìn tọ́sọ láìlẹ́lá tó sì di mùsùlùmí tẹ́lọpá fọ̀kọ́lá Usama Usama sọ wípé yàrọ̀ sàn pé Usama ó pè ń kèfèrí ló fi páyẹ̀ mùsùlùmí ló sì pè ń kèfèrí ẹ̀ tó gbẹ́ ẹni ẹ ti wí kólùn ó ti wí gbólùn tó ti fi ìsìláàmù rẹ̀ rinlẹ̀ tó ti sọ́ di mùsùlùmí bet Usama ò gba gbólùn yẹn lọ́wọ́ rẹ̀ nítorí tàwílù kíni tàwílù tó ṣe rẹ̀ o ẹ máa wo wọ́n nẹ́bi pé ah, à anẹ́bi ya Rasulullah tàwílù ni ẹ hmm. anábì kò sọ kò dọ́kẹ̀ rẹ̀ fi dáàbòbò rà rẹ̀ ní kéfẹ́ rí ní kí ni orígi ni láti wọ́kàn rẹ̀ kò dọ́kàn rẹ̀ èmi ọ̀tẹ̀ yíò kò dọ́kàn Usama kò dọ́kàn rẹ̀ ni fi ẹni yìí sọ sọ di Islam tó ti sọ́ di musulmi but Usama gbá lọ́wọ́ rẹ̀ kó ti di musulmi nítorí tàwílù pé ọsọ tàwúdàn ó fi wá sọ ni kí ni nǹkan tánà sọ anẹ́bí ni ah afàláṣà kọ́ta kọlbà ah so ó láọkàn rẹ̀ lọ́wọ́ rí bẹ́ẹ̀ nínú ah anẹ́bí ni inni lam ub'ath an anquba ala qulubin nas ọlọ́wọ́ bó gbẹ́mìdìdé kí máa yẹn tó wà nínú gbáyà àwọn èèyàn wò in tí wá ti gbọ́ lẹ́nu wọn tán fi rinlẹ̀ báyìí ní dáadáa náà ní fi rinlẹ̀ fún wọn tẹ́ bá ti fa burú rinlẹ̀ àbúrú náà ní fi rinlẹ̀ fún wọn so ibá ní sí Usama bin Zaid ó ní ibi tánẹ̀ bí lè mọ́hun dé lọ́jọ́ yẹn ó wọ́n dàbí ìgbà wípé kóhun ti ẹ̀tí mọ́gba Islam rárá kọ́ jẹ́ John ló tẹ́tẹ̀ Islam kọ́ jẹ́ wípé kọ́ wá jẹ́ pé àbúhùn ti ẹ̀tí gbẹ́sì yẹ rí rárá ní irú nǹkan ojú tẹ́lẹ̀ sóhun ibi tánẹ̀ bí yẹ̀yẹ̀ òun dé torí sallallahu alaihi wasallam ṣé ó pe Usama bin Zaid sọ ẹlẹ́ẹ̀kejì ṣé ó ní kí ìsáàbù zai sẹ́díyà tí ẹ̀mọ́ sọ lẹ́yìn bá pa mùsùlùmí tó bá sẹ́sì pa mùsùlùmí so ní kó ṣe kàfàrọ̀ nítorí pọ́mọ̀ pé mú ta'awil ní ó sì ta'awil yẹn ló àskọ́tọ̀ ló já gbogbo ìjábọ̀ yẹn já fún gbogbo ìjájọ́ tó yẹ ká gbélé ẹni tó pa mùsùlùmí lórí ta'awil ẹ̀ ló gbé jábọ̀ fún tí ànẹ́bì sallallahu alaihi wasallam òfin ní kó san díyà tánẹ́bì òfin ní kó ṣe kàfàrọ̀ tánẹ́bì ò dẹ̀ fi ṣe gẹ́ni o tí ò dẹ̀ fi pẹ̀ ń kéfèrí kọ́pa ó pẹ mùsùlùmí kéfèrí tàwílù nìyẹn ẹ sì pé Usama bin Zaid sọ tàwílù ẹ̀ ó ní torí pé à ah, ọkàn sọ kó fi ń sáni ó fi ń wásọ ni so ẹ báyìí nìsí ilé ìbáyìí ẹ jẹ́ kí n conclude ẹ̀ pẹ̀lú hadith eléyìí tí ó ẹlẹ́ẹ̀kẹrin wani fakola nabi sallallahu ala'uwa ya usama ma za ta falu bi la'ilaha ilallah yawon alkiyama fama zala yukarriru wani anabi wasu fún kò ìrẹ̀ usama bó ló ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú láìlẹ́lẹ́ tẹ́ni wí bó يا أسامة ماذا تفعل بلا إله إلا الله يوم القيامة يا أسامة ماذا تفعل بلا إله إلا الله يوم القيامة يا أسامة ماذا تفعل بلا إله إلا الله يوم القيامة قل له أسين ما ملقها كيف يقوى نبي ها إيه؟ سوى نبي صلى الله عليه وسلم أقتته بعد ما قال لا إله إلا الله حتى ندم أسامة ونتي أسامة في كبه ما قلها ونصبرون توتو ها إيه؟ وقال تمنيت ألا أكون أسلمت إلا بعد هذا اليوم olóhun wá ní òun wá gbèrò pé á ah, kó jẹ́ jẹ́ pé jọ ò tí gba islam kó jẹ́ pé lẹ́yìn jọ òun lẹ́sẹ̀ wá ń gba islam kò bá lóore fóhun ju pé òun ti wà ní islam òun ti jẹ́ mùsùlùmí òkun ṣe nǹkan báyìí lọ so ibá ní ta'ala wọn lásìkò ti lọ so gbogbo wa náà láti pásìkò ti lọ tòótọ́ ìyẹn bá tó mú ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin wá àmọ́ tó bá ta'ala síwájú ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ síbí mo lè kọ́kọ́ mú ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin wá náà kákan so ibá ní ká wá so ilé ìbá ìjẹmáà ẹ̀dàkùn àwọn ẹ̀rí tó gbóná àwọn ẹ̀rí tó rinlẹ̀ ni wípé àwọn sọ̀hábà wọ́n kó sí kúfùrù pẹ̀lú pé wọ́n pé ọmọ ìyá wọn ní kèfèrí àmọ́ kánú muta'awwili wọ́n jẹ́ ẹni tó ṣe ta'wil wọ́n hadith ànábì ni nítorí ẹ̀là ànábì òfin kàfàrọ̀ wọn ilé ìnà túnmọ̀ sí pé àṣẹ nǹkan ẹ̀ náà rinlẹ̀ tàbá rí pé ah, ẹni yìí ó dà kó sàṣìgbọ́ ayà ni àìmẹ́yà àwọn èèyàn Ibn Hajar ó ṣe tàwílù sífà Ibn Hajar ọgbà sífà wọlé káánà muta'awwilan ó ṣe tàwílù ní tí ó láàrin sí Al-Imam Suyuti káánà muta'awwilan gbogbo àwọn ìmọ̀ ìlú jẹ́ pé ẹ̀lẹ́rẹ́ àbásúnlẹ̀ kẹkẹ tó kàfàrà wọn tó kún wọn ní kèfèrí torí pé àwọn eléyìí ma alimu yaqinan annahum kanu muta'awwilin wọ́n mẹ́ pé tàwílù náà ṣe ó dẹ̀ yí alùsúnnà pé à ah, ẹni tó bá ṣe tàwílù ẹ̀ ní ṣe kí ni ẹ̀ ní pè ní kèfèrí kódà kókó sí kúfùrù ṣe bóun náà lànàbí sallallahu alaihi wasallam yìí ṣe bá wọn sàhábà ní ti tàwílì tẹ́sí kó sí kúfùrù ẹbá nẹ́bí òkú wọn ní kèfèrí ṣe bá ní sí jàbàtà ní kò sí tí ó ní kọ̀sẹ́rì fún gbogbo ilé ìtànkà yìí tátmẹ́ntì ni àbí àti gírámà eléyìí ẹsẹ̀ rí báyìí àti ni mọ́ ń sọ bẹ́ẹ̀ ní ìsẹ̀ tátmẹ́ntì ìsẹ̀ gírámà ṣe tátmẹ́ntì àti gírámà lélẹ̀ ẹ̀rí

wọ́n kó sí kúfùrù àmọ́ tó ń ti bẹ́ ànábì sallallahu kò kàfàrọ̀ wọn tó rí bẹ́gẹ́ ni ọ́ àzárọ̀ wọn bí tàwí eléyìí yóò jẹ́ kó yẹ́pẹ́ alùsúnnà àmọ́ ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gan kò yẹ́ bá ní sìn yìí ó ní àwọn àzárù tó pọ̀ ẹ alùsúnnà kí ń yára pè yán kèfèrí báwọn yẹn ṣe máa rò pé alùsúnnà wọn kàn máa ń pè yán kèfèrí àwọn tẹ́rí sí pè ẹni tí ma ń sànú àwọn èèyàn jùlọ wallahi alùsúnà ni alùsúnà ṣe ẹni tí ó kàn máa wá ránjú máa wèèyàn wọn wọn ẹni tí ma ń nífẹ̀ẹ́ hìdáyà fáwọn èèyàn ni ṣe bá ní sí àmọ́ wọ́n ti bá alùsúnà ló kọjẹ́ jìnà láwùjọ wa yìí kò sí nǹkan tọ́fà àwọn tí sa alùsúnà kódà wọn mẹ́bi tí manhajjú alùsúnà wal jama'a tọ́kọrí lọ tọ́tọ́ daríkọ bal manhajjú alùsúnà jama'a fi wádìn wahum fi àwọn mẹ́nájì alùsùn náà wà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn takí síjẹ́gbẹ́ mi ni so yóò bá ní sí àwọn méjèèjì they are like two parallel line that, that can never meet wọn on parallel line méjì ni wọ́n tẹ́ pé bó ṣe máa lọ nìyàn wọn ní pàdé láíláí so kọ́nà bá kó sànú wa aqulu ma tasma'un astaghfirullaha li wa lakum wa lisairil muslimin subhanaka allahumma bihamdik subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh you <coughs>